آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run a tọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí. الحديث الأول حديث على كوكو حديث الحديث تجي على كوكو نباب المراقبة لين باتياتي كاوان آية قرآن eléyìí tó المراقبة ṣe pẹ̀lú المراقبة المراقبة ni ó ní ìtumọ̀ méjì ìtumọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni an yuraqiba al-abdu rabbahu bi aqwalihi wa af'alihi wa i'tiqadatihi òun náà ni kéèyàn ó máa kíyèsí ìwọ ọlọ́run lérí àwọn nǹkan tí yóò máa jáde lẹ́nu èèyàn ara muraqaba ni ọ̀rọ̀ míì èyàn ò fẹ́ sọ ṣùgbọ́n èyàn ò rò pé ah tí mo bá sọ̀rọ̀ yìí ó ti bọ́ sí gíba àìmọ́ wàá sọ nǹkan yẹn mọ́ ara muraqaba ni kéèyàn máa kíyèsí ìwọ ọlọ́run nípa àwọn téèyàn fẹ́ ṣe ìṣesí mi bẹ yìí ó fẹ́ ṣe nígbà míì yóò kàn lẹ́mìí ni ah tí mo fẹ́ ṣe yìí ó ta kò èèyàn wá ní ṣe ara mọ̀rọ̀ kọ́bà ni àwọn àdìsọ́kàn mi ń bẹ téèyàn ó fẹ́ ládìsọ́kàn yẹn nípa ọmọ yéèyàn ṣùgbọ́n téèyàn bá rántí pé àdìsọ́kàn tí mo fẹ́ níyì ó lè já sẹ́sẹ́ èèyàn ó bá ṣe kí ni o èèyàn ó gbé kúrò lẹ́mìí ara mọ̀rọ̀ ọkàn nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí tó túmọ̀ sí òun náà أن الله على كل شيء رقيبا أن الله على كل شيء رقيب kí ẹrú sìn ọ mọ̀ wípé dájúdájú ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni ọba tí ó mọ̀ gbogbo nǹkan pátápátá raqib bimana shahid tí wọ́n bá léèyàn rọ́ kọ́ba kankan lápèjúwe wọn ni dúró ta o tí lágbọ́já bá ti kọjá wá sọ fún wa ẹ̀rí pẹ́ ni ò ní tògbé torí pé kò ní fẹ́ kí ẹni tí wọ́n ní yóò kọjá yẹn ó ń rọ́ kọ́ba ẹ̀ nìyẹn àbí máa wú ẹni yẹn o kò gbúdọ̀ ṣẹ́jú o tó ti ṣẹ́jú tó bá ń wò níwò pé kọ́mọ̀ ṣẹ́jú ó rí pé wọ́n náà ò gbúdọ̀ ṣẹ́jú kọ́mọ̀ ẹgbẹ́ àtọ̀ ṣẹ́jú sí ni òun ṣẹ́jú tiẹ̀ ọ̀rọ̀ kọ́ba ẹ̀ nìyẹn walilahi al-mathalul a'la ọlọ́ngọ́ bá agbúdọ̀ mọ̀ pé rọ̀kìbù ni lórí gbogbo nǹkan tá à ń ṣe la yakhfa alayhi shay'un min a'malina wa aqwalina wa kò sí nǹkan kan tó pamọ́ fọ́lọ́n nínú iṣẹ́ ọwọ́ wa ó lè pamọ́ sẹ́dá o ṣùgbọ́n kò pamọ́ sọ́lọ́n bẹ́ẹ̀ sì ni kò sí nǹkan kan tó pamọ́ sọ́lọ́n nínú tá a dì sọ́kàn tá a sọ síta rọ́kìb lọ́lọ́run lérí gbogbo tá à ń ṣe pátápátá kò sí kan nínú gbogbo tá à ń ṣe pátá tó pamọ́ sí nínú gbogbo tá à ń sọ látijọ́ tí wọ́n ti bí wa gbogbo tá à ń sọ pátá ọlọ́run mọ gbogbo ẹ̀ lé ní èyí kẹlima bi kẹlima harfun bi harfun ọlọ́run máa wẹ̀ ìyẹn ni túmọ̀ ẹlẹ́ẹ̀kejì wípé ọlọ́run ọba o ọba arínúródì ní tọ́mọ ogun kátà ń ṣe so ìtumọ̀ méjèèjì yìí ni àlùmọ̀rọ̀ kọ́ba òun ló ní ìmọ̀ kí wọ́n máa rọ́ kọ́ba ọlọ́run níbi àwọn nǹkan tó ń sọ àbí nǹkan tó ń wù níwà àbí nǹkan tó ń ṣe níṣẹ́ àbí tó di sọ́kàn ìwọ òun sọ ìwọ ọlọ́run àbí kó ṣe pé kọ́ ọgbà ìpọ́lọ̀ wọn bá ń sọ̀wọ́ náà pẹ̀lú gbogbo tó ń ṣe ìtumọ̀ méjèèjì tí mọ̀rọ́kọ́bà tí ó ní nílé hadithi tí wọ́n fi ṣe àkọ́kọ́ ní babul mọ̀rọ́kọ́bà wal hadith òun náà ni hadith kan sọ pé ó gbajúmọ̀ pọ̀ wọ́n máa ń pè ní hadith Umar bin Khattab wọ́n á tún máa pè ní hadithu hadithu Jibril wọ́n á tún máa pè ní hadithu atakum li yu'allimakum dinakum hadithi yìí afaawa Umar bin Khattab radiyallahu anhu ni wọ́n gba hadithi náà wá qal afaawa Umar sọ báyìí pé baynama nahnu julusun inda rasulillahi sallallahu alayhi wa sallam nígbà tá a wà níjókòó lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam bainama julusun inda rasulillah inda rasulillah ìyẹn túmọ̀ sí wípé lọ́pọ̀lọpọ̀ ọgbà táwọn sàbí bá jókòó tí ànábì wọn ó jókòó ra kiri ká ànábì sallallahu alaihi wasallam indahu gbogbo àwọn yóò jókòó ra kiri ká ànábì báyìí sallallahu alaihi wasallam ó ní a lọ́dọ̀ ànábì dhata yawmi ní ọjọ́ kan ìtọ́lá àlẹ́yìn náà rọ́jò sàdédé lọkùnrin kan bá yọ sí wa ṣẹ̀dídù bàyá ọ̀dì fìyà má sọ wípé aṣọ rẹ̀ funfun fún aṣọ rẹ̀ ó le koko fún ìtún kaba yẹn má lọ tú ṣẹ̀dídù sí le koko ṣẹ̀dídù bàyá àfìyà tí aṣọ tó wọ̀ sọ́rùn tó funfun níní níní ni kó o tún ṣẹ̀dídì sí má lọ tún ṣe tí aṣọ rẹ̀ tó funfun lè koko yorùbá ò ní fi lè kòkòrò yẹn tí aṣọ ọrùn rẹ̀ ó funfun níní ṣẹ̀dídù sàwáàdì ṣàárí tí irun orí rẹ̀ sì dúdú kirikiri wọ́n sọ pé irun orí dúdú lè koko lè koko torí pọ̀ sáfẹ́ tú ṣẹ̀dídù là ṣẹ̀dídù sàwádìí ṣàárí sàwádìí minal aswad irun orí rẹ̀ ó dúdú kirikiri la yúrọ̀ àìlèyí atharu safar a kò sì rí àmì erípa ìrìn àjò lára rẹ̀ ẹ rí wípé àwọn sọ̀hábà ridwanullahi alayhi wọ́n mọ ọ̀rọ̀ report wọ́n mọ àlàyé ọ̀rọ̀ ṣe tí ó fi yéèyàn ẹni tó ṣe wípé aṣọ rẹ̀ funfun ni ni tí irun orí rẹ̀ tó dúdú kirikiri bí wọn ò tiẹ̀ sọ nǹkan kan mọ́ ó tiẹ̀ ká mọ̀ pé kò lè jó nírìn àjò tó gbé téèyàn bá lọ jó nírìn àjò bẹ́ẹ̀ rukú kù sí ọ lórí ni àbáṣà ọ̀rẹ́ ti dọ̀tí díẹ̀ kankan yọ sí kódà kéèyàn wọkọ̀ àfáà Umaru tó wá ń sọ̀rọ̀ kó tún lè yé wa dáadáa pé kódà la yọrọ alayhi athar safar a ò tún rí eré pa ìrìn àjò lára rẹ̀ bí ìgbà tí èèyàn kan jáde inú ilé tọbọta tọwẹ tán tó jáde inú ilé tọbọta a rí ẹ̀kọ́ kọ́ ń bí wípé téèyàn bá ń sọ̀rọ̀ kéèyàn máa sọ kó yé káyàn má máa sì ọ́ gbọ́ ẹlòmíín bẹ gbogbo bàtà wọn yẹn má sì gbọ́ nígbà tó náà bá sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ yanjú bí wáwọn èèyàn obìnrin gbàgbọ́ iye nǹkan ti ń sọ afọwọ́ umaru ní ìyẹn nìkan kọ́ wala ya'rifuhu minna ahad nínú gbogbo àwa tá a jókòó kò sí ẹnìkan ah, kan tó da arákùnrin náà mà á bà á lọ pé àwọn ẹ̀ mọ́ ni ìbí lágbájá kò sẹ́yìn kan tó dà mọ́ hatta jalasa ila nabi sallallahu alayhi wa sallam afọwọ́ sọ pé hatta jalasa inda rasulillah tó bá yẹ pé ní jalasa inda rasulillahi ni a jẹ́ pé níbi tí gbogbo àwọn èèyàn jókòó sínú àlọ́ jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn ṣùgbọ́n jalasa ìlà ẹ̀ àmọ́ọ́mọ́ ó gbà àárín àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ ọdún níwájú ànábì ìlà yẹn zorofiya yufid al-amamiya títí ó wà á tu wípé hatta jalasa ila nàbí ẹ̀ hatta jalasa àmọ́ọ́mọ́ nàbí sallallahu ó sì ń bọ̀ sàá wájú ànábì gan ńlọ́wájú kò sí fàásínàdà rùkùbàtẹ́ ilà rùkùbàtẹ́ ní tó fi lè mọ̀ pé ìlà yẹn ìtumọ̀ rẹ̀ àmàmà ni èyàn ò lè jókòó bẹ̀rẹ̀ ní ìsìn kórùnkùn rẹ̀ wá kan orúnkún tèmi ń bí wá dé ó fi lè mọ̀ pé tí ẹ bá ṣe wípé rànkúnmí lèèyàn fẹ̀yìn pé rànkúnmí lórúkún rẹ̀ ni ó gùn wájú ẹ pé ó jókòó níbi tí àyè parí sí síbẹ̀ ló ti wá jókòó tó nukun rẹ̀ ti wá débi tànàbí sallallahu alaihi wasallam sọlọ fi jẹ́ pé àwọn kẹlmẹ́t ní èdè Lárúbáwá gbogbo ẹ̀ ló ní ìtumọ̀ kò sọ pé hata jalasa inda nàbí ó ní hata jalasa ìlà nàbí sàáyé àmàmà nàbí sallallahu alaihi fàásìnàdà rukbatayhi ila rukbatayhi ó fi ojúgun rẹ̀ ó àsìnàdà rẹ̀ ó fi ti hẹ́n ila rukbatayhi ojúgun ti ànábì ó fi kó ojúgun ànábì ó fi ti báyìí. wa wada'a kàfẹ́yìí ala fakhidayhi ó sì gbé àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì kàfáì àyíkàfáì nìyí hasfun non lil idofa ka fẹ́ i ó sì mú àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì ó gbélé àlá fàkìdéhì ó gbélé itan rẹ̀ méjèèjì itan títa ni itan tànábì àbí títí ẹ̀ kí ni dẹ̀lé ìtura hi una yahudu ilà mẹ́ta ní tọ́ka sí i ọ̀rọ̀ yẹn ìrújú wà ń bẹ torí pé àmẹni tí hì yẹn ń rè fà ìwọ́n àwọn àfáà ni ntí agbọ́yé ń bì ní pé jìbìrì wa kọ́ wa lẹ́kọ̀ọ́ ni abẹ́kọ̀ọ́ kò sí nínú ẹ̀kọ́ ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ kọ́ wa ló máa fọ́ lé ìtàn ẹni tí ẹ̀tẹ̀ máa rí tẹ́lẹ̀ wọ́n á lọ ń fọ́ lé nítan ìwà aláìlẹ́kọ̀ọ́ nìyẹn ó dàbí so ìtàn ara rẹ̀ ló ló gbé lé kì í ṣe tàn ànábì lọ́lọ́ gbọ́wọ́lé wàwádọ́a kàfẹ́yì àlà fàkìrẹ́yì ó sì gbé àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì lérí ìtàn rẹ̀ ìtàn tiẹ̀ wàkọ́ọ̀l ọwá níyà Muhammad ìyẹn nìkan ni ò mẹ́kọ̀ọ́ lọ́wọ́ Muhammad kò tẹ́ ẹ̀ pé akhbirni anil Islam sọ fún mi fún mi ń rò nípa àti ń jẹ́ Islam àwọn àfáà nínú wa aláìlẹ́kọ̀ọ́ oníkéèyàn máa la kọ́ mánàbí rẹ̀ pé Muhammad ọlọ́run tó dànù bí gan-an ó ní ààyè tọ́lọ́run ti pè ní Muhammad lọ́pọ̀lọpọ̀ ààyè Rasulullah ya ayyuha nabi alhamdu subhana alladhi asra bi abdihi ya ayyuha almudaththir ya ayyuha almuzammil ọlọ́run a máa dá pé ọlọ́run sì tún sọ wípé. لا تجعلوا دعاء الرسول rasul ka du'a ba'dikum ba'da àwọn àfáà ní túmọ̀ méjì lónìí ẹ má fi àdúrà tánàbí bá ṣe du'a ar-rasul ẹ má fi àdúrà tánàbí bá ṣe ẹ má fi wé àdúrà tí ordinary èèyàn mi bá ṣe àwọn àfáàní duawu ìtumọ̀ kejì ni pé látẹ̀jẹ̀lu duawu rasul ẹ má mọ̀ pé ànábì ka duawu ba'dikum àyè nìdá wọ́n mọ̀ bẹ́ẹ̀ sì máa ń pera yín láti saliu ẹ máa pe anabi náà ni muhammad la ìwà aláìlẹ́kọ̀ọ́ ni ọlọ́run ọba kí wa nílò púpọ̀ sí kọ́ wa lẹ́kọ̀ọ́ ní suratul hujurat arákùnrin yìí ó ní yá muhammad rẹ muhammad akhbirna anil islam àwọn àfáà jẹ́ kó yọ wáyé pé èyí tó sọ yẹn ìwà aláìní ni kí èèyàn ó fẹ́ bá ẹni tó júyàn téèyàn rí pé nìyí nímọ̀ lọ àbẹ́ nìyí nípò lọ àbọ̀gá èèyàn lẹ́nu yìí jẹ́ kódà nínú ìmọ̀ ayé gan ò tó bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ayé wọ́n wà lọ bọ́gá ẹ lọ́ọ́ ní dada iṣẹ́ lè bọ́ lọ́wọ́ rẹ lórí ó fún ní ìwọ lóòótọ́ dàda ló ń jẹ́ lóòótọ́ ẹ rí i pé fi pọ̀ ó dòlè jẹ́ pé ọmọ inú rẹ̀ gan ni sà sà sà láti ṣàfihàn pé òpàlẹ́ ambulance tàṣí ẹni tó kọ̀yàn lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn man alamaka harfan fi din ọwọ́ abúkà fi din ẹni tó kọ́ ní nǹkan kan nínú ẹ̀sìn tó fi ń rí ọlọ́run sìn tó fi ń mọ kí ló tọ́ yàtọ̀ sí ti ò tọ́ ipò bàbá lẹ́ni yẹn wà nínú ẹ̀sìn ni òkè ṣe biologically o òun lẹ́ni yẹn jẹ́ síyàn ẹni tó gbúdọ̀ ní ló fi jẹ́ wípé ẹni téèyàn bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ téèyàn sì ṣàǹfààní pẹ̀lú ìmọ̀ látọ̀dọ̀ rẹ̀ àti separate ẹni yẹn àti àfáàn yóò ṣòro torí pé ojoojúmọ́ ni ó mọ̀ rántí rẹ̀ tí bá ti ń ṣàǹfààní pẹ̀lú nǹkan tí ó rí láti ọ̀dọ̀ ẹni yẹn Jibril àfa ànábì ni Jibril sahih torí wípé òun ló ń kọ́ ànábì ní alukur'an ṣùgbọ́n ọlọ́run subhanahu wa ta'ala ó fẹ́ kí Jibril ó wá ní ìwà ọmọ kéwù kábàá lè kẹ́kọ̀ọ́ bá a sì máa ṣe sáwọn tí wọ́n jẹ́ olùkọ́ wa ó wá ní yá Muhammad àwọn afáàní ìdí tó sọ pé yá Muhammad tó fi lákọ̀ọ́ bá ànábì lórí ni wípé kó lè disguise káwọn èèyàn mọ̀ tiẹ̀ fura pé màláìka ni bó ṣe ṣe àwọn yóò ní ooo lárúbáwò kò ní ó jẹ́ tó pa àwọn lárúbáwò kò náà máa ṣe kí o náà máa sọ̀rọ̀ báyìí so yóò lè jẹ́ kí wọ́n mọ̀ tiẹ̀ lè ronú lọ síbi wípé àbí màláìka ni àwọn àfààní ìdí nìyẹn tó sọ pé yá Muhammad tó bá tó wọn sọ pé yá Rasulullah ah wọn eléyìí kì í ṣe olè jẹ́ lárúbáwò kò tẹ́kí lárúbáwò kò ní yóò làkọ́ in tó sì fà á táwọn lárúbọ òkú fi ṣe bẹ́ẹ̀ ni wípé àwọn jìnnà sí gbòòrò gbogbo dárúsù táwọn sàbí ń gbọ́ lọ́dọ̀ ànábì àwọn ò gbáàyè gbọ́ yẹn wọn ò ní mọ̀ àwọn ará òkú sì máa pinjú àwọn ọ̀kẹ́ nìkan kún nìkan àwọn ó kàn sọ̀rọ̀ jàfáà ẹ̀ ó máa ń wà ní ẹ̀ bá pẹ́ lóko kọ́lọ́kọ́ sànù because ò ní lè kò ní moderation ò ní wà nínú wa rẹ̀ kò ní uncivilized attitude ẹ máa rí o lè sọ̀rọ̀ gba ìgbéníkà ìgbéníkà ọkùnrin kan wọ́n ní ẹni tó ṣe ọ̀dà èyí tí ó fi sọ pé ah, ẹ̀jẹ̀ má bínú kí ló dé tí n bá ṣe ń kọ́ tí n bá ṣe ń kọ́ kì í sọ̀rọ̀ pé tó o bá ṣe nǹkan yóò dá simple ẹ má bínú níta lọ́sọ̀ nìkan ọlọ́run lèmi kan lèmi bẹ̀rù èmi ò bẹ̀rù ah, kí ló ti dé bí <laughs> so ìwà láì ní adágún yẹn ẹ má bínú simple ó parí so pípẹ́ lóko àtàbùkù ẹni tó wà lóko lórí òṣè òṣè bí iṣu bá ń wọ̀ lóra ẹ̀ àròkọ náà ni ti ń wá àwọn náà ṣùgbọ́n bí èèyàn bá pẹ́ àwùjọ téèyàn gbé máa ń nílapa ní lára èèyàn so àwọn ará oko àwọn oko àwọn ọmọ ẹgbẹ́ nìkan ni lóyún bóyá Muhammad bóyá ìpọ́lọ̀ ń padà sọ àwọn àyàkàlẹ̀ láti kọ wọn lẹ́kọ̀ọ́ lórí eléyìí fakọ́ọ̀lá rasulillah bóyìí ṣe sọ̀rọ̀ ànábì ọ̀sọ́ pé orúgbà ọ̀lẹ́nu ẹ̀ anabi <laughs> fi wípé kí ẹnìkan wùwọ̀ òmùgọ̀ sí ọ kéèyàn ò fún ẹnìyẹn ní ozoro ó ṣeé ṣe kọ́ mọ́ mọ́ ọ níbi òṣè bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó bá dá ọmọ níbi tó wà wọn tó bá lọ tó wọn pè é ọmọ ẹni tí èyí wàá fi yìí sí ọlá onáwà kúrò ẹ dákun orú ọmọ ẹni ọwọ ẹ dákun ẹmọ ẹmọ mi ò mọ̀ pé àbí bá a ti mọ sọ lóko wa nù ẹ yọ àfọlọjà ẹsẹ ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ ẹ ah ìwọ ọmọ fọ́nù nígbà tí o kò mọ irú èèyàn tó jẹ́ yóò fún ọ lésì padà ṣùgbọ́n ètò dáa jù ni kò má sọ̀rọ̀ má júwe ara rẹ̀ jẹ́ káwọn èèyàn ó júwe fún pé báyìí lọ sí jẹ́ ó rí i pé yóò wà àfọlọ́jáìsì òun ò mà èèyàn ò pọ́n èèyàn lé ju kọ́ wa mọ̀ bá exchange kódà tá a bá padà wá sọ ẹ̀ sọ́lọ̀ ní ẹni àkíní ẹ̀ mà tó o ti ń fún o náà fún ọ lésì tábà èèyàn báyìí gba ẹ̀yìn gbà ẹ̀yìn kọ́ ọlọ́run ní ẹni àbí wo ọ̀rọ̀ yóò padà di anabi sallallahu alaihi wasallam nígbà tá a dákun yẹn ni pé yá Muhammad akhbirna anil islam anabi ò wulẹ̀ sọ anabi ò torí ẹ̀rọ ọmọ kọ́ ọ anabi ò sọ bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ kọ́kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam anabi dá lóhùn tó kéré anabi ní al-islam nǹkan pè ní islam an tashhada an la ilaha illallah ó náà ní kó jẹ́rìí wípé kò sẹ́ni tí jọ̀sìn tọ́ sí àyàfi ọlọ́run ọba allah la ma'buda bihaqq illallah hada maana la ilaha illallah kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí lódodo àyàfi ọlọ́run allah subhanahu wa ta'ala níta ń pè ní ìjọsìn anwa'ul ibada kathira àwọn ìran ìjọsìn ó pọ̀ nínú ìjọsìn àdúrà wà ń bẹ ànábì ní àdúràhù huwal ibada sẹ́ràdùá tẹ̀ríhùn odidi ìjọsìn kan ni gbogbo tá a bá dẹ̀ ti pè níjọsìn a ò gbúdọ̀ gbé fún nǹkan míì àyàfọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala lóò jẹ́ pé ẹni tí ń ṣàdúrà tí ń pe orúkọ nǹkan míì lẹ́yìn ọlọ́run ó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó ń bá ọlọ́run ọba wórogún a gbúdọ̀ porúkọ la malak muqarrabun wàlá nabiyyun mursalun màlẹ́kà tó súnmọ́ ọlọ́run pẹ́kípẹ́kí a gbúdọ̀ pe orúkọ rẹ̀ tá a bá ń ṣàdúrà bẹ́ẹ̀ sì ni òjíṣẹ́ ọlọ́run ànábì ọlọ́run àgbọ̀dọ̀ porúkọ rẹ̀ ló jẹ́ pọ̀ àwọn mùsùlùmí tá a bá fẹ́ bẹ̀ẹ́ lọ́hùn àyè sọ pé ló kọ ànábì ìwà ẹ̀gọ́ nìyẹn ìwà àìmọ̀kan nìyẹn ó lè sún yàn mú kó ṣíríkì orúkọ kílà àgbà ló kọ ọlọ́hùn torípọ́ lọ́hùn ọba nìkan ni ọba oníkìní ọ̀hún ọba alágbára ó nìkan ni ìjọsìn tọ́ sí ẹran torí tọ́lọ́hùn làbí máa ń pa ọkàn ń lọ ẹnìkan pé àbá ẹ wá orí nìkan sí yín ẹ pa orúkọ dúdú ẹ ní jẹ́ńbẹ́ o àbáyé fi ṣe nǹkan kan àwọn wòlé bẹ́ẹ̀ pẹran o ọba jẹ́ran tọ́lọ́ọ̀ ní èwo làbùrọ̀ mọ́ jẹ́ńbẹ́ bẹ́ẹ̀ bá pẹran iléyà sẹ́yìn ò ní jẹ́ńbẹ́ torí pé tọ́lọ́ọ̀ ní bẹ́ẹ̀ ń sàkíkọ̀ gbọ́ pẹran èyàn ò ní jẹ́ńbẹ́ tọ́lọ́ọ̀ ní gbogbo ẹran tó bá ti ń di pé má jẹ́ńbẹ́ máa fura ìwọ fámìlì ẹ̀gbọ́n jẹ́ńbẹ́ ibi téèyàn ti lè má ó ní ẹran téèyàn bá fi ṣe ẹran tanràn lásìkò hajj bóyá ọ̀daràn kan wà ní ọ̀pẹ̀rẹ̀ láti fi tanràn ẹ̀yìn ògùrọ̀ jẹ́ ẹ̀yìn ọ̀tọ̀ ṣùgbọ́n lẹ́yìn èèyàn gbogbo ẹran tó bá jẹ́ ẹran o ọ̀yẹ̀ kọ́ ṣùgbọ́n tó fún ọ ní description pé ó gbúdọ̀ ní dúdú díẹ̀ nísàlẹ̀ inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin orí ń fọ́ ẹnìkan wọ́n ní ẹja gbọ́dọ̀ ọsibítù bó ah ọsibítù bó ẹ fi adìyẹ ẹ fi yí orí wọn kẹ wá já ọrùn adìyẹ wọn kẹ ta ẹ̀jẹ̀ wọn kẹ ta sí lórí ẹ rí orí fọ́ wọn lọ wọ́n wá ṣe orí fífọ́ lọ ìyẹn ọsọ gbọdọ wọn bá yọnu sí i kọdẹ ashraktum billah tá a lẹ pàdé wọn idan gbogbo nǹkan tí ń jẹ́ ìjọsìn pátá ọlọ́run subhanahu wa ta'ala onìkan lónìí ìtumọ̀ ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah bákan náà àti pé dájúdájú ànábì sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ọ̀rọ̀ pọ̀ lábẹ́ eléyìí kì í kàn ṣe pé kéèyàn sọ lásán lẹ́nu معنى شهادة أن محمد رسول الله هو طاعته فيما أمر èèyàn ó tẹ̀lé àṣẹ táwọn ẹbí bá pa èèyàn ó tẹ̀lé kíkà yìí kéèyàn kan sọ pé muhammad rasulillah muhammad rasulillah nǹkan ìtumọ̀ ṣahadatu anna muhammad rasulillah òun náà ni tó á tu fi ma amar nítawọn ẹbí bá pa wá láṣẹ ká tẹ̀lé wa tasdiquhu fi ma akhbar níta nàbí bá fún wa ní rò pé bí nǹkan yìí ṣe rí nìyí ká gbà kú tó lànà bí sọ kò sí iyèméjì bẹ́ẹ̀. bákan náà wàṣìtìnàbù mọ̀ ànihu mọ̀ ànihu náà wàsájàr gbogbo níta nàbí bá kọ̀ tó ní ọ̀dà tó ní ká jìnà sí tó jágbe mọ́ wa ń bí ẹ̀ ẹ̀ má débẹ̀ o ká má débẹ̀. wàhálà yu'badu Allahu illa bima shar'a. ká mọ̀ wípé ẹni tó ń pè lẹ́sìn èyí tí ó bá ti sáṣẹ tànábì lérí ẹ̀ àníṣe ẹ dákun ẹni tí ń jẹ́ àṣàdù àná Muhammad Rasulullah tẹ́kẹ́ gbogbo mùsùlùmí ló gbọ́ yé ni kíbídé ọ̀wà láyé ṣùgbọ́n gbogbo mùsùlùmí náà ni ó sì máa sọ pé àṣàdù àná Muhammad Rasulullah kì í ṣe pé ká sọ lórí ahọ́n ẹlòmíín bẹ tán bá ní súnà nìkan yóò sì kórìíra nǹkan ànábì lọ́mọ sọ dákun ẹja gbọ́ náà sí láyé táwa yìí ànábì sọ ànábì sọ ẹ àlàyé ìgbà yẹn ni subhanallah ọlọ́run ní dhalika bi annahum karihu ma anzalallah fa ahbata a'malahum ọlọ́run ní àwọn èèyàn kan bẹ gbogbo sẹ́ wọn ó bàjẹ́ wájú ọlọ́run nítorí pé wọ́n kórìíra ànábì wọ́n kórìíra ntọ́lọ́run sọ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹlòmíì ó sọ gbà pé òun kórìíra súnà kan wọn láìkẹ́ lá nínú tó lè ọlọ́run oníkéyàn kóra ní Muhammad sallallahu alaihi wa sallam kí ló sọ àwọn kèfèrí di kèfèrí alùkìtàbí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà gbà pọ́lọ́ ń wà ṣùgbọ́n wọn ò nígbàgbọ́ sí rìsáàlà anabi sallallahu alaihi wa sallam nítorí sọ wọn di kèfèrí nìyẹn péyàn ló ń jọmọ lẹ́yìn anabi sallallahu alaihi wa sallam okórira anabi sallallahu alaihi wa sallam okórira sunna anabi sallallahu alaihi wa sallam kódà ẹlòmíì fẹ́ gbọ́kàn dákọ̀ anabi lẹ́gbẹ̀ẹ́ ẹ̀tún dénú rẹ̀ ẹ̀ tẹ́ ẹ̀ fi ba gbogbo ẹ̀jẹ̀ náà nù anabi sallallahu alaihi wa sallam subhanallah ọ̀rọ̀ burúkú ni o kọ́lọ́mọba kọ́ wọ́n látọ̀ bẹ̀rẹ̀ kó sànù wa o. nǹkan méjèèjì yìí eléyìí ni tánàbí kọ́kọ́ ṣàlàyé pé n ti ń jẹ́ Islam shahadatu an la ilaha illallah wa anna muhammadu rasulillah sẹ́ẹ̀rí méjìun méjèèjìun tó bá ti dúró gbogbo àwọn nǹkan tó kù dúró nínú àwọn orígun Islam tí méjèèjì ń àbí kanu méjèèjì ń bá ti wọ́ gbogbo yòókù ò ní túmọ̀ bá kí ló dé tá a fi sọ bẹ́ẹ̀ wà ìkọ́mi sọ̀lá wà tó kíìmù sọ̀lá kó o máa kírun ẹni tí ọgbà pé àṣà ńlá ilẹ̀ ìlà wàṣà ńlá mọ́tò rasulullah bó kírun dọ̀la sọ́lọ́ wọn gbà wọn àbí tó tiẹ̀ ń sọ ṣùgbọ́n ti láàyè nínú ẹ̀mí ẹ̀ nǹkan méjèèjì náà ló sọ wá di mùsùlùmí bàbá sì jáde kó o ní islam méjèèjì náà ni ó mú wa jáde kó o mẹ́ẹ̀ ashahadatan ṣahada méjèèjì yẹn adìkálàtánà al-islam òun ló mú wa wọnú islam tó kàn tó fẹ́ gba islam kí ni wọ́n sọ ṣẹ́rọ ńlá ilá ilọ́lá wà ṣẹ́rọ anna muhammadu rasulullah bẹ́ẹ̀ yẹn bá sọ yún gan bọ́ ọ sọ́tàn báyìí bọ́ ọ bá kú mùsùlùmí ni ọ kódà ká kọ́ ọ lẹ̀ pé كمن رأينا ما لم يصل ولم يصوم في الأولين لكنهم سعدوا أخيرا وحسبوا في الصالحين ẹnìkan nínú àwọn ọmọ yahudi ọmọ èké ni anabi sallallahu alayhi wa sallam ọmọ yìí máa ń bá anabi anabi máa ń bá sáwádà anabi wa anabi wa rọ ọmọ yẹn anabi wa wà lọlé wọn lọ tẹ ọmọ yẹn díẹ̀ ó rẹ̀ bàtà ànábì dé ọ̀dọ̀ ọmọ náà ànábì rí pọ́mọ yẹn ń bẹ lórí àìsàn lórí àárẹ̀ àárẹ̀ yìí sì lágbára díẹ̀ bàtà ànábì wa ń wọ ọmọ yẹn ànábì wa sọ pọ́mọ yẹn pé kul la ilaha illallah ànábì ní ìrẹ́ ọmọ yẹn sọ pé la ilaha illallah kó sọ gbólóhùn tawhid ọmọ yìí wá ń wo bàbá rẹ̀ lójú bàbá rẹ̀ wá sọ fún wípé àtẹ̀ Abul Qasim èrè ọmọ <laughs> tí baba kọ́sìmù ní wí ọmọ yẹn bá sọ gbólóhùn yẹn ẹ̀mí sì jáde lára ẹ̀ bóyá sọ gbólóhùn yẹn tán ọlọ́run bá mọ ọmọ yẹn sọ́dọ̀ anabi wa ni alhamdulillahi lẹ́dí ànkọ́dàhù nínú náà pẹ̀tọ́ ọ̀pẹ́ ni fún ọlọ́run tó la ọmọ yìí níbi náà torí pé yahudi ni ẹ̀kọ́ pọ̀ nínú ọ̀rọ̀ àkọ́kọ́ anabi jẹ́ ẹni tí wàá rẹ̀ dá sí gbogbo èèyàn sẹ́yìn pé tí wà nábì ò bá da ọmọdé ọmọdé yahudi kì í ṣe mùsùlùmí lọ́mọ yahudi yahudi yọ ó sì lè máa bá ànábì ṣeré ànábì ò tún rí ànábì wà lọ sallallahu alayhi wa alayhi wa sallam kí odidi gọ́fúnà wá wá sádùúgbò ìkan ta ló ń béèrè yusuf ló ń wá wá ah ṣé yusuf kan náà gbẹ òun ti rí oṣù díẹ̀ náà wà kò kì í ṣe yusuf àgbàlagbà yusuf kékeré ni àbí kéèyàn kọ́kọ́ sọ pé mùdásírù ló ń wá wá ah, mùdásírù bó gbà tí mùdásírù tí èso mílíọ̀nìyà tí èso so tawadu nìyẹn káwa náà kọ́ ibi tí ó ti rówó gbà àwọn olówó lẹ́ẹ̀rí tí ọlọ́mọ lọ lé wọn ẹlòmíì ń kírun wọ́n ti kò béèrè ẹ̀ lẹ́ẹ̀fì máa rí wọn tí wọ́n máa fi yà sí wọ́n máa fi tọ́jú lékiri à ń jáde kò sí ẹlẹ́ máa lọ àwọn àsọ̀kalẹ̀ lé ẹ̀sáfin kan lẹ́ẹ̀kẹ́ tó lọ ọlọ́run kó sànù wa anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́ onítẹríba púpọ̀ kò sẹ́ni tó kéré lọ́dọ̀ anabi anabi ń fún kálukú ní ìwọ rẹ̀ tó fi lè má anabi tún wọ ọmọ èké anabi wà lọlé anabi ògbúrò rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé tànàbí ò bá dáa sí bàbá ọmọ yẹn bàbá ọmọ yẹn ò ní sọ fún ọmọ yẹn pé àti abẹ́lẹ̀ kọ̀ọ̀sẹ̀ tẹ́ka nàbí ọ̀dá ni pé má má jọ sọ sọkúsọ fún ọkọ lè jáde tó ń ti wípé wọ́n yìí ṣe mùsùlùmí wọ́n sì tún accommodate anabi sallallahu alayhi wa sallam ìyẹn ń ṣò lẹ́wù tolerance anabi ni ìgbàmọ ìkó àwọn èèyàn mọ́ra bẹ́ẹ̀ bú kò nítorí ẹ̀ bá ń jà káwa náà kọ́ ṣe yẹn látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹ wá wo ohun tó yahudi tí ó bá gba islam tó fi fàyè lẹ̀ jẹ́ dakhala an-nar nasarani tí ó bá gba islam tó fi fàyè lẹ̀ dakhala an-nar torípa nàbí sọ pé ọpẹ́ ni fọ́lọ́run ọba tó la ọmọ yìí níbi iná a jẹ́ pé tí ó bá sọ gbólóhùn yẹn ni bó ṣe kú náà ni ó bá wọ̀ so hakada ìgbà tó lọ́n ti gbá nàbí sọ́ọ́ sálàm dìde gbogbo ẹni tí bá ń bẹ ní asúrù láyé ńgbà náà ó gbúdọ̀ jọmọ lẹ́yìn ànàbí sọ́ọ́ sálàm tí o bá ti jọmọ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ò ní sí fáìlì kankan fún ọ níjọ náà ìmọ̀ kọ fáìlì ti islam tó o bá ti sọ pé o ṣe mùsùlùmí kò sí fáìlì kankan fún wájú ọlọ́run subhanahu wa ta'ala sọlá fi bára wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣe wa lọ́mọ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ọ̀padà sí aburú ọlọ́run máa fi kà á ọmọ yẹn sókìrun sógbàwẹ̀ sóyè zaka anabi rẹ̀ sọ pé alhamdulilayi lẹ́dẹ̀ ànkọ́dà hùmìnà torí pé orí ṣàhádà wí kalimatu tawhid sèyàn túmọ̀ sí pé orígun àkọ́kọ́ nínú Islam òun ni orígun èyí tó nípọn ju gbogbo àwọn èyí tó kù lọ tó bá ti dúró gbogbo àwọn orígun yòókù ti dúró bí ò bá sí ń bẹ̀ béèyàn kírun jù bẹ́ẹ̀ lọ ó ń ni bọ́gbà rẹ̀ ẹ̀jẹ̀ máa bá ń gbà wẹ̀yìn hmm, awọ́lu ṣẹ́yìn Islam òun ló fi ń yàyàn lẹ́nu lénìí tí àwọn èèyàn kan ń ṣe ìjábùdè ìjábùdè kí ni ìdí tá fi ń ṣe káwọn èèyàn bá lè gbúrò ìjáb káwọn èèyàn bá lè feel impact ìjáb láwùjọ kódà àwọn tí èyí ṣe mùsùlùmí gan wọ́n máa bá wọn lò níjọ́ náà pé láti lè mọ̀ pé ìjáb ń bẹ wọn tàn wọn tàn nìyẹn alhijab ibada. alhamdulillah alhijab ibada ìjọsìn ni hijab lílò gbogbo ẹnikẹ́ni tí ó lo hijab tí ó gbàládá yóò jẹ́ mùsùlùmí gbàtí ọlọ́run ọba ń sọ̀rọ̀ hijab waljilbab nínú suratul azab a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ni ya ayyuhan nabiy kulli azwajik wa banatik wa nisa'il mu'minin yudinina alayhinna min jalabibihinna ọlọ́nla ìyàwó rẹ̀ àwọn ọmọbìnrin rẹ̀ nisa'il mu'minin kì í ṣe nisa'il kufar so káwá máa fi yan gan pé kódà àwọn journalist wọn ṣe mùsùlùmí gan níjọ ìjáde yẹn gbogbo náà lò àlá ó fẹ́ di awẹ́wà nìyẹn bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ ìbáàdà ẹ̀sìn ọlọ́run bọ́lọ̀ ń ṣe gbẹ́sìn rẹ̀ kalẹ̀ kì í ṣe pé gbogbo èèyàn náà ni ó ṣe súnà tọ́lọ́run ààrẹ ni tí ó ṣe ààrẹ ni tí ó ṣe èwo la wá fẹ́ kú lérí pé ìjábùdè pé sódà by all means kí gbogbo èèyàn sá lè appreciate káwọn tó jọ máa lò ọ̀rọ̀ ládàá ti kúrò ń bẹ̀ nìyẹn ó dàbí ká sọ pé gbogbo àwọn àbátan ń lo kẹ̀m̀bẹ̀ yẹn náà súnà ni wọ́n ṣe wọn ò sọ fún yín pé àwọn ń ṣe súnà o kí wọ́n tó lè ka nǹkan sí pé èyàn ò gbà ládàá èyàn ò ní àdìsọ́kàn pé mo fi ń sin lọ́hùn èyàn ò ní àdìsọ́kàn pé mo fi ń sin lọ́hùn ni yóò fi ní àkọọ́lẹ̀ la èyàn lè dànù gbọ̀n sí kó má gbà ládàá Wọlé Ṣóyínká nínú gbọ̀n tí èsì kékeré ẹ irú nísìn Ọlọ́run fi pọ́n Islam lé kò sọ fún yín pé torí Islam ni torí sunna ló fi ṣe nígbà bá wọn ń fi ìdáàbò bo kèfèrí lórí ní ìjọ ìjábùdè kásá lè fi mọ̀ wípé ìjáàbò exist láà kì í ṣe tó jẹ́ kí ìjáàbò exist nìyẹn dáwà ni wáàsí ni ìpèpè sí ni ìbáàdà ni tẹ́rbíà ni kì í ṣe ọ̀rọ̀ pé ká wá sọ di ká wá sọ di sẹ́rímónì níbi tí ṣètọ́n sì létedé bẹ́ẹ̀ bá sọ́ra sẹ́rímónì nǹkan yóò gba ojúlówó yóò gbà tí ó wà di fashion. ojúlówó àkíkọ̀ ìjà ó ti ń rí bẹ́ẹ̀ náà sí náà ẹ̀rọ àwọn ọmọ aṣẹ́wó gan táwọn náà ń lo nǹkan báyìí asewo tó ń lo àwọn ìjáàbù sòmórí báyìí ṣé ìjáàbù nìyẹn so gbogbo ntọrọ ìjáàbù dín kankan tó dá lẹ́nu alimuhim níta fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni wípé ìntà ń pè ní ìjọsìn téèyàn bá fẹ́ ṣe nínú kọ́lọ́n tó lè kọ̀nsídà ìjọsìn yẹn gẹ́gẹ́ bí ìjọsìn ẹni tí èsè mùsùlùmí ti ń kírun ó kàn ń ṣe ni ẹni tí èsè mùsùlùmí ti ń Ramadan nígbà tó ń ṣeré ni èèyàn ọkọ̀ jẹ́ mùsùlùmí káwọn takalifu ṣẹ̀ríyà yẹn kó tó jọ̀ràn yẹn léèyàn lérí so ló fi jẹ́ pé àkọ́kọ́ orígun Islam òun náà ni wípé antashadu an wa anna muhammadu rasulillah lẹ́yìn ìgbà yẹn wà tó kí musọ́lá anabi ní wàá máa kírun wà tó ti yẹ zaka ẹ máa yọ zaka wà tó sọmọ ramadan ẹ máa gbàwé ramadan wà tó hujjal bayt in istata'ta ilayhi sabila ó sì máa ṣe kí ni ó gbèrò hajj ilé ọlọ́run in istata'ta ilayhi sabila tó bá ní kápá àti mọ́nà ẹ̀bẹ̀ pọ́n qala sadaqta arákùnrin sọ pé òótọ́ ló sọ kò sí rọ́ńbẹ́ afọwọ́ Umar wa ni fa'ajibna lahu yas'aluhu wa yusaddiqu à ń sè mọ̀ nípa ọkùnrin ìwọ náà ló ń béèrè ìwọ ló ń sọ pé òótọ́ ló sọ ó túmọ̀ pé ó ti mọ nǹkan yẹn tẹ́lẹ̀ ó ń ṣe wálé mọ́ wàtòkí musọ̀lá irun asọ̀lá tó wàjibà irun ọ̀ràn èèyàn dandangbọ̀n lọ́jẹ́ lérí àwọn mùsùlùmí asọ̀láàtù wàjíbá hatal mamat ọ̀ràn èèyàn nìrún jẹ́ lérí wa títí tẹ́mi ó fi fẹ́ jáde lára èèyàn báyìí ìgbà tí irun ò tó jọ̀ràn èèyàn onígbà tí èèyàn ò bá mọ téèyàn ń ṣe mọ́ bẹ́ẹ̀yàn ó sì kéèyàn ó kírun bí àìlera ń bẹ fún ó kírun ọlọ́run ò bùn yàn nírun ọlọ́run sọ fún muhammad sallallahu alayhi wa sallam abdullahi shaitan rajim wa'bud rabbak eh, wa'bud rabbak hatta ya'tiyakal yaqin sin lọ́run rẹ o títí hatta ya'tiyakal maut títí tí kò fi dé tọ́rọ̀ ọ̀run bá wá rí báyìí ẹlòmíì tiẹ̀ wá kírun nǹkan kan ò sì ṣe lẹ́ẹ̀fì lè mọ ẹ̀ṣẹ̀ tó tóbi tó ń bẹ lórí ẹni tí nǹkan kan ò ṣe mùsùlùmí tí kìkìrùn ayò títa kò jọ ráyè kírun iṣẹ́ kò jọ ráyè kírun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a sì mọ̀ pé ìrun jọ̀ràn yẹn lé wa lórí kò sí nǹkan kan tó lè ní àmọ́ kírun àfi tó yẹ pé bẹ́ẹ̀ a sùn gbàgbé tá a bá sì ti jí báyìí agbúrò lọ kí àbẹ èèyàn ò èèyàn ọmọ tí ń ṣe mọ ọpọlọ rẹ ti dàrú kọlọ mọ ṣe ti wá bẹ́ẹ̀ àbẹ ó dákú ṣùgbọ́n tí o bá ti sáwọn yẹn kò sí kọ́ni kan sọ ẹsẹ̀ rẹ̀ rọ̀ báyìí ó máa kírun akálàsì ó ti ní bó ṣe kí i so ló fi jẹ́ kí tẹ bá lọ kẹ́lòmíì ní hospital ẹni tán so ẹsẹ̀ rẹ̀ rọ tán paasi kìíní sí nímú ẹ pẹ̀lẹ́ àdúgbò fọlọ́wọ́ bó wà ní sẹ́yìn kírun wà ní àfa kìlú subhanallah ah èèyàn rí báyìí ìkà nìyí bẹ́ẹ̀ sì ni àfa yẹn ló fẹ́ràn rẹ̀ torí bó ṣe wà yẹn nítorí ẹ̀ kan béèrè kó dà bó o ní o ṣe kí o ẹ̀yìn tẹ́ béèrè nìyẹn kì í ṣe ìgbà míì wà á mọ̀ di ẹni ibi báyìí àfẹ́ ẹ̀ sì bẹ̀rọ̀ rẹ̀ yẹn wà ń kọ́ndíṣà báyìí ah ẹ páyọ̀ ọlọ́run ọlọ́run òróró asọ́láàtò wàjìbà ìrùn téèyàn bá wá lọ wúrú ẹ tó wà ń kọ́ndíṣà yẹn tá a tún sọ pé òun jọ̀ràn yẹn fún ìwọ tó wá lápá tó tó léegun tó ṣe kínní wọ́n ń pàṣùn bá ọ̀njọ́ kíkiri òun ṣe ṣẹ́ṣáìsì tí gbogbo èèyàn fi kírun tán mọ́tálásí tán fi gbalé lọ o sì ń jọ́ọ̀gì ọ̀njọ́ọ̀gì kiri òdélé ọ̀wẹ̀ ọgbà àbíṣẹ́ lọ òkírun àwọn àfáà wọ́n ní ẹni tí tí ò bá kírun pé kéfìrí ni kódà kò bá àjùmọ̀ jẹ́ Muhammad wọ́n ní kéfìrí ni àwọn àfáà kan sọ ọ́lá litlak bẹ́ẹ̀ nítorí kódà òròjú ni o ó takò ọjọ́ náà yẹn pé wọ́n wà káàfin ọ́lá litlak hadha madhhab ulama il àfọwáṣe bombaz ń táwọn sọ nìyẹn àfọwáṣe muhammad ibn uthaymin rahimahumullah ní tí ogun wọn sọ nìyẹn ẹni tí èèbá ti kírun kẹfìdọ́ wa pọ̀ láwùjọ wa ẹ̀mí ẹlòmíì ti bàbá rẹ̀ kírun abẹ́ máa kírun owó ọlọ́run ó ṣe ń rọrùn jáde pé kò kírun tá à ń sọ ẹni tí ń kíkan dákan sí náà kò kírun náà o torí pé ìrun tó o bá ti gba fáìfù ọ̀rọ̀ pé in fact o ti ń try àsùnbà àti ìṣá ìyẹn kì í fi ṣeré lọ́dọ̀ ọlọ́run kò kírun náà ni at least tó bá ti kásùnbà yóò kì í zúre ibi iṣẹ́ yóò dẹ̀ tún kì í ṣá ẹ̀ mẹ́ta yẹn kì í fi ṣeré kò kírun náà ni kódà kó máa kí mẹ́rin kò kírun náà ni àfi kò kí márùn yẹn kó pé àfọ àwọn Sheikh Al-Albani rahimahullah ọlọ́run bá kó bá kẹ́ wọn àwọn ni wọ́n sọ àtàwọn míì náà àwọn àfáà wípé tó bá yẹ pé ẹni yẹn tako ìjọ́ràn yẹn rán tó bá yẹ pé ìjọ́ràn yànrun ẹni yẹn takò á jẹ́ wípé ó ti di kèfèrí ṣùgbọ́n tó bá yẹ pé kò takò ìjọ́ràn yànrun òròjú ní mú tí ò fi jẹ́ kírun lásìkò wọn ni irtakaba kabiratan minal kabair aláyè hal kò sáà fáwọn tó ń fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ìrun ọ̀ràn yẹn dandangbọ̀n ló jẹ́ lórí ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó ti bàlágà abẹ́lẹ́wọ̀n ọba ní tóbi rẹ̀ kí ó ṣàánú wa insha Allah ta'ala tí ó bá di ìjọ mẹ́jọ ní àwọn máa tẹ̀síwájú ní hadithi alákọ̀ọ́kọ́ ní abẹ́ babul muraqaba ìbẹ̀lẹ̀ wọn bá ní tó bẹ̀rẹ̀ kó sọ̀rọ̀ kó látàrí dáadáa kó sì fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk